àtẹ̀síwájú lórí àlàyé tí a ń ṣe lọ inú tíra usul sunnati ti al-imam ahmad bin hanbal imam ahli sunnati wal jama'a ní pọ́ǹtì bá fi dúró ní ọba tí ń sọ àdìsọ́kàn tá a gbọ́dọ̀ ní àbí ìlànà bóòlà ṣe máa ń báwọn olórí lò bó ṣe wá nù súnnà nílùú àmọ́sánmà sọ̀lọ̀lọ́ àríwọ̀sọ́lá pẹ́gbẹ́ ìdúró ti ìlànà iná láti mọ ní súnà yàtọ̀ fún ní bídíà láti mọ ẹni tó dúró déédé yàtọ̀ fẹ́ tí ò dúró déédé láti mọ ìyàtọ̀ tó wà láàrin àgbọ́yé àwọn ẹni ìṣíwájú wa yàtọ̀ sí àgbọ́yé àwọn àlùkàwárì àwọn tá sí olùtakọ lórí àbájú wà láyé sílò fìsáàlù tòótọ́ ni pọ̀tọ́ká tó lórí olórí wà lálùkò oúnjẹ àlejì lè áhàdè mìíràn náà àrí kí á takò kálá àgbà tí ẹ̀mọ́ àtẹ̀lémọ́ àtúnwò àwọn ẹ̀rí wájà ń tẹ́rẹ́ nínú àhàdí ìrọ̀ tó lè láàrín ọ̀sánlá bákan nínú àfáàrí sálà àti mú ẹ̀rí wájú àwọn orípa àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n ti wà nílọ̀ tí wọ́n ti sọ ewu tó wà ní ìtakò lórí lọ́jẹ́ pé ya pé kìí ṣe àpìlídà sí àníbà ọ̀sánlá tó ṣe ẹ̀sà abílé tó fi wọ́n lérí ẹ̀yìn yẹn náà ló wà pàtó yẹ pé ní sábà ní gbogbo àwọn tíra àkídà fáwọn àpapọ̀ ń wọn fi ọ̀rọ̀ yìí bẹ̀ tí kò tọ́ ká papọ̀ lórí ẹlòmínú àyìn dáàrú kódà kan sábò sí fún wa torí pé tí wọ́n ń sọ yìí àlẹ́bí ló ti kọ́kọ́ sọ àlẹ́bí ní sàtàrọ́ ní àsàrọ́ta ẹ padà rí àsàrọ́ àsàrọ̀ ni pé káwọn jẹ gàba dé àwọn ẹ̀tọ́ yìí Kama lòyìn lẹ́tọ̀ọ́ wà òmúrọ̀ tó kìrú nà ha àtàwọn ìkẹtẹ́ ẹ̀ ewa tí wọ́n tó lúṣẹ̀ bá lẹ́bí yáde fàbíru ẹwà ti sùúrù hátà tẹ̀lẹ̀kọ́wò ní alàlẹ́hàwẹ̀ lẹ́bí pàdé mi níbi odò kẹrẹtọ́lọ̀ mú yóò dá fún mi odò àbàtà jẹ́nà ẹgbẹ́ tó wọ́n fẹ́ pàdé àlẹ́bí mẹ́ kó bákan àníbi sọ kó mi pé ní ìyáàrọ̀ àìmọ́sìkùn àwọn tó dájú náà àwọn aláṣẹ yìí alẹ́dínà tó ìgbóná hún wà ìgbóná kan àwọn ẹni pé ní ẹni ìfẹ́ wọn tó ló ní ìfẹ́ yìí wọ́n tún sọ lónà pé ẹ mọ ṣàdúrà fún ẹ mọ ṣàdúrà fún yín wàṣíráàrọ àìmọ́tìkùn àwọn ẹni ibi náà olórí àlẹ́dínlẹ̀ tó gbìlú náà àwọn tẹ́ èkì sáwọn náà èkì wàtẹ̀lẹ̀ àánú náà wàyẹ̀lẹ̀ àánú fún àtẹ́fẹ́ máa ṣépè fún àti ìṣẹ́lẹ̀ tó fi hàn pé àwọn tí wọn ò ní dá wà nínú àwọn olórí tó wà náà sọ Na gbélé tí sọ wọn ni náà dídùn fún wọn ti wá tó tí wọn tó ní tí ti anẹ́mi ní láà pé àgbọ̀dọ̀ ṣe bá bá tẹ̀ rí ń ta ọ̀lọ́dọ̀ olóòtú alẹ́mẹ́ka ti sọ̀rọ̀ tọ́gbẹ́ tó bá kú ò lábẹ́ àṣẹ wọn tó takò wọn tó bá kú ìkójà ìrí àlọ́kù yẹn náà bá ń sọ bí pé wàláyé ìlò kìsáàlù sọ̀tọ́ ní kò tọ́ka gbogbo tó lórí wàláàlù kòrújà alẹ́ yìí àti kátàkò lè áhàdì mìíràn náà kò tọ́ fẹ́ nìkan kan nínú àwọn èèyàn kò sí bẹ́ẹ̀ fàmọ̀rùn fa àlàzà lẹ́kì gbogbo ẹni tó bá ṣe léyìí tó bá kọ́ lórí mùsùlùmí fáwọn àbòrúfẹ́dẹ̀ kí ni jama onídìdí à ala ghairi sunnati wa tariq kò sí lórí súnà kò sí lórí ìlànà tí ọlọ́run subhanahu wa ta'ala ní òfin ránàdùwà Muhammad àmì wa sọ ọ̀rọ̀ àgọ́ ìdí bí mathematics àbí ọ̀rọ̀ gbogbo ìwó ló púpọ̀ jù láti mọ̀ tí a pèyàn àlàyé tó ṣe lórí ẹni pé ẹmọ̀ ó kírun ní súnà ọlọ́ nírùngbọ̀n ó ṣe gbogbo ẹ̀ olórí nìkan tó wá takò tí ẹni wà yọ ní súnà bẹ́ẹ̀ ló lè yọ torí pé ìtakò lórí yẹn absolute mínú súùlì àlè fúnna ìpínlẹ̀ ni àmọ́sẹ́là tí wọ́n ti ṣe ìpínlẹ̀ tí yẹn bá rò káàkó ọ̀dúró déédéé làákàtọ̀ fẹ́ ni ṣùgbọ́n ro ilé ìtàǹsọ̀ ìpínlẹ̀ ìtakò lórí lásán tí ó bá ti wà nù àkídà rẹ̀ àbá ní pàwọ́ àmọ̀bùtẹ́rẹ̀ oníbídíà ni alága ilẹ̀ súnà tí wà sọ̀rí kò sí lórí ìlànà súnà kò sí lójú ọ̀nà tó dá bàbá mi ròyìn àwọn kàwárí kéde sẹ́rùn lónìí wọn ní mọ́kí bẹ́ẹ̀ni tẹ́ ṣe pàwẹ̀ lónìí wọn nígbà dáadáa kọ́ ó láìrún àwẹ́ wọn dóòtò mọ́ ẹ̀dá jọ̀pọ̀lọpọ̀ sọ̀hábà lọ jọgbọ́n nírò rí ìmọ̀ pèyàn kéfèrí máa tako àwọn aláṣẹ yíò lásán ó sọ wọn dẹni burúkú so eléyìí ṣe pàtàkì bá ti máa ń sọ fúnra wa ká gbàgbọ́ yé ẹ̀ àlérí rẹ̀ jẹ lọ́dọ̀ aláṣẹ àlérí àbòsí àlérí ìdúnilẹ́tọ̀ọ́ kìí pépé ká lo ohun tí ò sínú ẹ̀sùn àláfíyanjú ẹ̀ gbàtí kan nínú àwọn àfa náà tó mú fàtọ́ wà lù wá yìí wọ́n ní kẹsẹ̀ gbogbo tí lóòótọ́ ni pé kìí sí lànà wa mùsùlùmí àwọn òyìnbó náà mú wá lóòótọ́ gbogbo tó bá mú wá náà làágbádànù bẹ́ẹ̀ ni wọ́n bá ti mọ́tò fáńsì àwọ̀ àbá níwọ̀ àwọ̀ ṣùgbọ́n tó wá ti ta kẹ̀sìn wá ń kọ́ agbádànù ni ẹ̀sìn lélẹ̀ ṣé tí wọ́n láwàá gbá mú gbogbo tánàbí sọ pé ká mọ́ta kọ lórí láwàá gbọ́mù dànù wọ́n ní ìtakò náà ẹ pífù ló máa jẹ́ àkẹ́fẹ̀ ònú hàn ní síbúlẹ̀ dírísẹ́ tó ń ṣe tó wà lọ́wọ́ rọ́bẹ̀ wàhálà ni máa ń bí wàhálà ni máa ń dálẹ̀ gbogbo ẹni tó bá fún yànjú fátọ́wà yẹn pé kò ń so ní súnà àwọn agbè sórí òsùn wọn àwọn ẹ̀rí tó wà wájú wa yìí náà bá tẹ̀síwájú náà rọ wọn wọn ni wà kìtàlù lùsùsì wà kàwárí إذا عرضوا للرجل في نفسه وماله فله أن يقاتل عن نفسه وماله ويدفع عنها بكل ما يقدر أبان وقتال اللصوص ìgbógun tí adigunjalè alusus adigunjalè àwọn lárúbá ń gbàmù a máa ṣe òpin aláàrin àtàríkù alusus táríkù ni wẹ́yà iye ọkọlọkọlọ ọmọ ẹjí tẹ̀tẹ̀ wọn fẹ́ pariwo lè ó ti ṣe kí ni ó ti sá lọ sáré kùnú olùmọ̀ òyìn èèyàn kó tó ṣe wọ́n fẹ́ ajé nǹkan mú ni ṣùgbọ́n lùsùs òun tó gbé bẹ̀ ó rẹ́dí láti pààyàn àwọn adigunjalè ni àbá ní irú adigunjalè báyìí wọ́n kàwárìj àtàwọn kàwárìj àwọn olùpẹ ní kèfèrí tó bá pèyàn kèfèrí tọ́tọ́ wọn bá tó tẹ́kù dà tó bá lágbára wọn tó fẹ́ pààyàn tó bá gbẹ̀yìn náà fún àtọ́ dídí kèfèrí èyàn bá kèfèrí jagun mìíràn fún kọ́ ara ẹni ọbí tó mùsùlùmí náà kẹ́ni pẹ̀lú kèfèrí kẹ́ni fẹ́ pa wọn. bàbá ní ká gbógun tírú wọn já ìzun ètò lè rọ́jò lè fìnẹ́sì nígbà tó jọ lé nìkan fẹ́ pàwọn náà wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ wọ́n fẹ́ pa ètò ni pé kó ní ẹ ṣe kí ni ó di fẹ́ di ara rẹ̀ ó gbógun tì wọ́n adigunjalè dé sí ẹ̀rí oyó fún fẹ́ǹsì wọlé ní àbójálẹ̀kùn bóyá ọmọ síyàn àbóyàdá síyàn ọba ń tẹ́yàn bá gbógun tì kò sí tó burú bẹ́ẹ̀ àbí alkhawarij tó gbé yẹn kéferì ẹ̀wọ̀n bá Boko Haram tẹ̀lé yẹn lọ́wọ́ lọ mọ́ṣáláṣí ẹlọ́wọ́n pàrọ̀yàn káyẹ̀ náà bá gbóngbò tí wọ́n pé mùsùlùmí àti mùsùlùmí máa ń já àní sọ bẹ́ẹ̀ torí pé bí adigunjalè làwọn náà àbá ní ntótọ́ ni kéèyàn bá wọn jà sá lára rẹ̀ wà mọ́ẹ̀lì àbí pírọ́pátì rẹ̀ kẹ́nẹ́fẹ́ gbà pé wà mọ́tò lọ́ọ́ náà bá yọ̀ tó lè níjà fọláwà ń yòkọ́ tílá ànáfsí hí wà máa lè wọ́n ni kò sí tó burú mẹ́ ó wà já ìf kó jà láti fi dìfẹ́ndì ara rẹ̀ àti pọ́pátì rẹ̀ wàyẹ́dìfàwọ̀ àníhá àwàyẹ́dìfàwọ̀ àníhá bí kó lè máa yẹ́kìdẹ̀rù kò fi dìfẹ́ndì ara rẹ̀ eléyìí nínú tó rinlẹ̀ ní tí alimami ahmed tó sọ náà lílé tí rinlẹ̀ nínú hadith anabiwa muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ tó nígbà bá sọ ìké bá rùsọ wọn ewu tó wà nú ẹ̀rí ni ewu tó wà hadith àbí òrera rọ̀dí àlàánì kọ́ọ̀tù abu òrera ni já àrọ́jù ló ní ilá rọ̀túlélá ìsọ̀rọ̀lá àrẹwà sọ́lá ọlọ́kùnrin kan wọ́n bá nàbí njọkọ ni yá rọ̀túlélá èrè òjíṣẹ́ ọlọ́run àrọ̀ ẹ́ta ń já àrọ̀ jù lórí yòrídò akàfà máa ní kí lọ ti rí sí eré òjíṣẹ́ ọlọ́run tí ẹ̀kọ́ bá dé tó ní oyá kó wọ́wẹ́ wá tí ó sì sọ lásán torí ọ̀bọ̀n tó múgọ̀ tó mọ́bẹ tó má kó láàájí kọl falátò tẹ ìmọ̀lá alẹ́mìímọ̀ fún tọ́lá rẹ́ta ń kọ̀ tọ́lá ni dáhùn ah, yọ tó bá dógún ọtí ni mọ́ fún kọ́lá kọ́ sílì hù wọ́n lè dékí ni bàjá kọ́ sílì hù bàjá ní o kámẹ́dà yóò àbá òkè lọ́n tó rí omi pàdé kọ́ tí là náà sàtún ní ànẹ́bí ní ẹgbà mẹ́ta àmì ìrò pé omita and actola nurse la nurse kí mọ́ sí kí ni báwọn èèyàn jà ní. arábìnrin tó bá bá mi wọ̀yá àjà wa ń kọ́ ànẹ́bì ní ikọ̀ tí ìlú ìwọ náà sí kí ni gbàgbà. kọlà ọ̀rọ̀ ìta ń kọ́ tọ́lá ni tágbọ́dẹ̀ bá di tèmi ló ń kọ́ tó pa mí kọ́lá fa'anta shahid ọkùnkùn shahid tó kọ́ ọjà lórí ẹ̀tọ́ kọ́lá ọ̀rọ̀ ìta ń kọ̀tọ́lùtù ní ìbá ti bá rẹ̀ ń jà owó ìkálukú náà ló lè yá ju kejì lọ tẹ́gbẹ̀ mú wá páńkọ́ ní ti pààyàn kọ́lá wà bì náà tó ti bọ́ tó pa náà ibo nílọ inú lẹ́nu lẹ́nu ibi hadith eléyìí ó wà nù sahih Muslim hadith Abi Hurairah al-Imam Nawawi rahmatullahi alayhi nígbà táwọn fẹ́ kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ yẹn ní fi ìjàwáàbù kọ́tìlì fi ìjàwáàbù kọ́tìlì kọ́tìlì akabìlì máàlì bẹ̀gá ilẹ̀ akẹ́lì àdìsí yìí ń jẹ́ kó ya pé ìjàwáàbù ó lẹ́tọ̀ọ́ kò sí tó burú mẹ́ ẹni tó ẹni tó dé ni tó fẹ́ kó ní láti gba ẹ̀tọ́ rẹ̀ nígbà tó bá jọ ń jà tí ò fẹ́ fẹ̀tọ́ ilẹ̀ irú owó jẹ́ tí wọ́n pé bílíọ̀n ló fẹ́gbà ní àwọ́kànfẹ́gbà 5,000 àwọn ni sàwọ́ àkáàlẹ̀ mọ́lù kọ̀nílán àwọ̀kẹ̀sẹ̀ rọ lè rùmúrùn mi hàlì àwọn pé bá sọ tó pà bí sókéré owó yẹn lówó yẹn lẹ́gbìní owó yẹn jẹ́ ó lè dìfẹ́ǹdì nǹkan rẹ̀ iná wa ń bá jà nítorí 1,000 ó lè dìfẹ́ǹdì nǹkan rẹ̀ torípò ló ní 1,000 wàhálà kọlù الجماهير من العلماء، lẹ́lẹ̀ ìlànà bàbá ní ìmẹ̀jọ́ ní ti àwọn àfáìsàn kọ́là ọ̀rọ̀ tí gbogbo wọn náà dúró lórí ni. ẹ̀rí ó bẹ̀rẹ̀ pé ní èèyàn lè dìfẹ́ǹdì ẹ̀tọ́ rẹ̀ ìdìfẹ́ǹdì yìí kí wọ́n lè dájẹ́ kábàjá yìí dandan ní àyíké dandan ẹ́ oyin já ìtùnú tí ọba lọ́fẹ́ pé òun ní jẹ́kẹ́ nìkan gún mi ń gò lórí àbí tí ń bá níjà ó lè lé kíní ó lè lọ pa gbogbo ṣe mílé ṣe ń gba mílíọ̀n tó ọmọdé kíní ọmọ láti fi ṣe fara rẹ̀ wọ́n tó bá lẹ́ni tó lóun gbà mọ́lùká á ẹ̀yìn náà ń fẹ̀mí ara rí ìwé wu ń lo wá ní owó tẹ̀lé ṣe kíní tẹ̀lé sílẹ̀ ẹ para yín subhanallah ẹ̀wọ̀n bá lẹ́yìn lè mú ọ̀rọ̀ ìwà tó ń sọ àwọn ẹ̀dá àríbá kan náà ètò wọn lè fílẹ̀ lómi lẹ́yìn kí ni onífílẹ̀ wọn yà kú lórí ẹ̀tọ́ mi ẹ̀sùn òdó lẹ́tọ́ ẹ̀mí. àbẹ́bí ń tí ọwọ́ ẹni ẹni tó jẹ́ adigunjalè tó bá pa ẹni tó fẹ́ gbowó ẹ̀ àbẹ́bí ẹni tí ọmọ ẹ̀ gbowó lọ́wọ́ rẹ̀ fàwọ́ àṣẹ̀dẹ̀ ìkó ṣẹ̀dẹ̀ sí. náà a ní oríṣiríṣi ṣọ̀dá atẹ́kùnkùn ṣẹ̀yìn ṣùgbọ́n tó jẹ́ pínlẹ̀ náà ni ṣètò àdáhùn ní máraka àwọn fẹ́ kú lójú ogun ló ní àwọn ìdájọ́ ṣẹ̀yìn nínú àdájọ́ ṣàhádà tó fi tẹ̀lé nìlá atẹ́kùn lójú ogun fáà níwẹ̀ sáàsì wọn sí àwọn tí ó yàtọ̀ sí àwọn ṣẹ̀yìn nínú ìtarí orúkọ ẹni tí wọ́n fẹ́ gbowó rẹ̀ tó wá dìfẹ́ndì àìsàn tó wá pa orí ìpáàrí nírí ìṣẹ̀ yìí di kíní ẹni tó kún lójú ogun òní àkú lórí ẹ̀sọ́ rẹ̀ ni ṣùgbọ́n kò tẹ́ tó kún lójú ogun bákan náà lórí ká àlùmọ̀ fún ẹ̀ tó kúkú nú inú àbá ẹ̀sẹ̀kan nínú ẹ̀ tó tẹ́rì ẹni tí ikú náà tó bá tó jó tó fi kú ànábì kàrún ẹ tó pọ̀ bẹ́ẹ̀ pé ẹni tó kúkú ṣe yìí dí làwọn náà ṣùgbọ́n ká mọ̀ rí gẹ́gẹ́ bí òfin ẹni tó kú lójú tó bẹ́ẹ̀ tó kú lójú ogun ìdájọ́ tiẹ̀ tó lé kí ni ó tún dájọ́ mi nínú ẹ̀sìn bá ti sí ni àtàwọn ẹ̀sán mi ti ń bẹ̀rẹ̀ bàbá tẹ̀síwájú pé wà lẹ́sà láwù ìlà fárọ̀kúhù àwùtàrọ̀kúhù àyẹ̀ sùlùmàhùn káwà gbọ́yé ìjà ìwá lẹ́kọ̀ọ́ ó gbọ́ ọjà ìwọ̀n náà gbé tiẹ̀ sí oyún ọmọ ìwọ̀n náà lókí ni oyún ọmọ ìwọ̀n tó báyà wíyẹn ti pàpàpà ló bá sá lọ àbá inú òfin irú ìjà báyìí pé tó bá fi sá lọ àgbọ̀dọ̀ tó mọ ẹ̀kọ́ sí yẹn gbé nǹkan jáde wọn náà yọgi nígbà tó fẹ́ gbowó ó ní ó lè lọ gbé tó bá sá lọ ọba tó wá káàkiri ń rò ó ti sá lọ tó pé kèé sèpèlè ní kọ́ ọba jà kọ́ fi dìfẹ́ǹdì ara ẹni tó ti fẹ́ torí ẹ̀ dìfẹ́ǹdì ó ṣe kí ó ti fi lẹ̀. wọ́n là ayé ti ba àtàrọ̀ ọ̀hún àwọn orípa mi tó gbà àgbọ̀rọ̀ tó máa lépa rẹ̀ o ìbolówó ìbolókó tí. lẹ́yìn ahadi illa al-imam awolaatu muslimin ẹni tó yẹ kó máa lépa rẹ̀ pé mo lọ́gbà mo ní kó síbò láti mú àwọn olórí nìyí wa kò sí lọ́wọ́ èyí tẹ̀mí àtiwọ́ mọ́ bàtọ́ bá bá wa sí ni tiwa ká dìfẹ́ǹdì ara wá mú fẹ́ mú ẹ̀tọ́ ta láti olè olè ó ti ti sá lọ àtẹni tí ò wọlé rẹ̀ náà tí èrè wà ní ọmọ ẹ̀dì bẹ́ndà ní ọba jọ ń lé ẹmú ẹ bọ́bá mú oní ọkọ̀ gbà ti fún àti ẹyọ gbé táyà wá ó ti jẹ́ pé ọ̀pá ènìyàn síbẹ̀ ẹni tó wá bù kẹ̀kẹ́ tó bá kíbi olè olè tó sá ó ti sẹ́kíní ó ti sán lẹ́yìn ẹ̀tẹ̀ ẹni tẹ́tẹ̀ wá bù nǹkan rẹ̀ tó yẹ pé ẹni yẹn ìwà sáríkù ló wá ìwà olè lásán kí èrìkẹ́ tó fẹ́ àtáàkì yẹn ó fẹ́ rẹ́nẹ́tì kó mú nẹ́tì ó lè ó lè ní wọ́n bá gbé àdá lọ bá ń lè káàkiri tó ọdún ọba mú ọba ti ni yọ nǹkan ẹ̀jà sí lòun náà ẹni tó yọ si wọn náà káàkiri alẹ́ tí ọ̀tẹ̀ wàá délé rẹ̀ tó ń wá wọn ọdẹ mú kan ní ń jẹ jùlẹ̀ lẹ́nu ṣẹ̀rí àfọlọ́wọ́ ara wa a lè fa ẹlòmíì nítorí ilé sábà ló fi ẹ̀sìn ló fi ẹ̀sìn lé kí lẹ́sìn ní kájú sábà tẹ rí nǹkan ẹ̀ lọ́wọ́ ẹ̀ kàgì ọ̀wé àfi tó bá jẹ́ adigunjalè lòun tún ní ìdájọ́ kẹta wọn ní àlìṣirọ́bà nínú ẹ̀sìn àlìṣirọ́bà ìlú àlùsọ́ràtìlà máa ìjà ní ìnà yóò hàrìbúná إنما الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا àwọn tó ń gbógun tọ́lọ́n tó rú tòjíṣẹ́ rẹ̀ fánfán bà jẹ́ إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يصلبوا وتقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض أو يقتلوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض òfin bíi mẹ́rin ló wà mẹ́rin ọlọ́nà àtàgbọ́n kan gbé ogun wá báyìí lórílẹ̀ sọ́ndà máwọn èèyàn olórí lè mú wọn kó pa wọn ó lè kàn án mọ́bì kan ó lè gé ẹsẹ̀ ọ̀tún àtọwọ́ òsì àbí á ní ó ń àdúgbò mú ẹ kó lórílẹ̀ yẹn lójú ẹ̀wọ̀n ṣùgbọ́n ta ló ń bá wíjẹ̀ mọ́ àwọn aláṣẹ náà nítorí kàwọn ni kó gbé nǹkan ìjà wa àánà àdìfẹ́ǹdì ara wa tó ìfagbára fẹ́ jù tó ń lọ tó sá lọ àgbọ̀dọ̀ ní kíni àgbọ̀dọ̀ tó máa gbé nǹkan ìjà ká wọn lé lọ́mọ pàápàá wọ́n ní ẹni tó lè ṣe léyìn ní wòlátùn mùsùlùmí àwọn aláta mùsùlùmí ìnáwó aláwọ̀ àyẹ́ ìfà ànáfí fi mọ̀kọ́ ìlúgbàlẹ̀ ìwé tí ó tọ́ fún èèyàn tiẹ̀ ni pé kó ń dìfẹ́ǹdì ara rẹ̀

kó o bá ti ríra rẹ̀ dìfẹ́ǹdì ni ẹ̀rí ṣùgbọ́n ẹni tí ò ti gbé nǹkan tó lè pààyàn wá pẹ́rẹ́ kan yọ gíní tí wọ́n bá ti lọ ọlọ́ fa ìbọn yọ ẹni tó sì fà mọ́ yọ ìdí ó lè ké èrò rẹ̀ lẹ́nu kò fẹ́ ṣe gíní òun fẹ́ pẹ́yìn pẹ́pẹ́ asìlù kọ́ nìyí asìlù káwá dìfẹ́ǹdì ara gbogbo ọ̀nà tá a bá lè rí bí dìfẹ́ǹdì ara wa tàbá mọ̀nà tó súnmọ́ ìyí làámú àti ìdèlọ́ ìtójìnà káìkọ́ ọ̀nà pé ká gbá létí ní kó mọ́ lọ àníwọ̀nà ká fọ́nkì ní orí káìkọ́ ká bí sí lú ní alọ́nà ká gún ní nǹkan tọ́tọ́lá lórí ìbọn torí pé òun lè gbé ẹ̀mí pípa wá pé òun fẹ́ pẹni tí ò bá fún nìkan ṣùgbọ́n ẹni ń tẹ́wọ́ gbọ́dọ̀ kọ́kọ́ ní pé tó lé kẹ̀mí ẹ̀kọ́ ṣe kí ni kò pa torí mọ̀ pé ìdájọ́ pípa rẹ̀ ní Islam kò lè kú kò bá mọ́ èèwọ̀ ní tẹ́yẹ̀ páyẹ̀ náà dọ̀rúra wá délẹ̀ tọ́bá bí fẹ́ mú nǹkan bí dọ̀rúra kágbáyàn káàfin nǹkan lu yẹn èèwọ̀ ní sáfẹ́ mú dọ̀rúra àwọn ni dọ̀rúra tó rùbí ìlúmàtòrọ́ọ̀tì kákún ti bò yẹn kásáyẹ̀ ní nǹkan kó wá fi dórí ìbọn èèwọ̀ ní ṣùgbọ́n àtẹ́ ilé ti gbéde àwọn ẹni pa wá kí ló délé ẹ̀rọ jẹ́mẹ́ dọ̀rúra tó wá dénú ẹ̀fẹ́ ti ti dé bó láti wá mú dọ̀rúra wọn bí ẹni tí ó fẹ́ kú ni kí orí tí ó mú ju kí lọ ọtí lọ tí ó bẹ̀rẹ̀ láwọn mú gbogbo ètò bá rí ni dèdè tí ó bá lè ìsọ̀sìn ara rẹ̀ náà bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà ẹni tá a fẹ́ bájà ìwọ̀n ní ká bájà ṣùgbọ́n dèdè tá a lè fi dìfẹ́ǹdì àárín làámù kágbé kára gbá ní òfin lọ a tún wá di pé àdọ̀rú rátú tó kọ́ dárú bẹ̀kọ́ dèrè hà dédé ta ní ìdílé la máa lò táìpé ta ní lọ́dẹ̀ tó wá bá wa yìí oníkẹ́ká kó ń di ó sì wọ́n ṣe kíni àwọn òkúta bá gbá ilé yóò máa lọ kára gbá ibi kó máa lọ pẹ̀lú pé ká lọ gbó nǹkan pẹ̀lú pé yẹn ti ju dédé ta ti kíni lọ ta ní ìdílé náà lọ ìrànbá sọ pé ní wàyẹ́ wì tó tó gbọ́dọ̀ gbèrò e gbàlérò nígbà tí ara ẹ̀ ẹ̀ kébù ní fáyàn fa imán kábẹ̀ wá ní ẹni yẹn ó wá kó aláyàlẹ́ òkùnfì lọ́wọ́ fìdápọ̀ ì ara rẹ̀ fìlìmá àráká bóyá ẹni tí wọ́n pa yẹn ọlọ́wà sánà àtàrà ó ti ni ó ti gbé aburú rẹ̀ jìnà sáwọn èèyàn nù tó yẹ pé kìí ṣe pẹ̀lẹ́ òní kẹ́kọ́ ń bèrò kó ń fẹ́ pa wà ikú ti làhálà fìtílkàlì hàlì mo ká yí pé ẹni tí ń dìfẹ́ǹdì ara rẹ̀ yẹn ó nẹ́pa wọ́n yẹn fa wà náà sí wà ní nítorí dúkìá rẹ̀ tó fẹ́ gbà lọ́nà tí ó tọ́ ni àbí tó jẹ́ pàwọn náà ni ẹgbẹ́ ìkẹ́lẹ́ ní àbá púpọ̀ sí ó yẹ pẹ́ẹ́ ga property ó yẹ pẹ́ẹ́ tí ó ga property tó kẹfẹ́ pààyàn bí irú àwọn kàwárí sẹ́ǹpa mùsùlùmí àwọn púpọ̀ ara sẹ́ǹpa mùsùlùmí ó wá wọ̀lú kẹfẹ́ pààyàn tó lọ́wọ́ ti fẹ́ǹdì ara rẹ̀ sẹ́ǹpa padà pàrọ̀ ẹnìyàn bá ní rọ̀já òtún láwùjọ àádáfá kàmọ̀já àfẹ́lẹ̀ àhàdé okùnkùn kíni pé okùnkùn ṣẹ̀yìdí yẹ́bù ti wá nù àdéhìsì jàǹtìrẹrẹ ẹ̀rí náà nínú àǹfààní táwà àríkọ́ nínú ọ̀rọ̀ ṣẹ̀hìd nǹkan bí mẹ́ta àbámẹ́ṣẹ̀ wọn bí afọ̀lẹ́ tó ṣẹ́rẹ̀ síra ẹ̀ṣàlàyé àwọn kẹgàbẹ́ ìṣàbùsọ̀rọ̀ aláǹfààní ó ní alimakutulu filharbi kufar ẹni tó bá pa lójú ogun nígbà bá ń bá wọn kẹfẹ̀rí jà bí sábà bí mìíràn àsìbábì kìtàlì tí ẹ pé ní nínú sábà bí ogun ní gbogbo ẹlẹ́yìn mẹ́yà táwọn èèyàn jà ó tí ẹ pé ti ìyí tó bẹ́sìn mú bàbá aláwọ̀kùnmọ̀ ṣùwádá fi ìsàwábì àkírọ̀ irú ẹ̀fẹ́ tó mọ̀ ẹgbẹ́ fún àwọn ṣùwádá tọ́lọ̀ ń sọ pé yóò máa bẹ fún àtọ́bá kúkú sójú ogun yóò máa bẹ fún rẹ̀ níbẹ̀ ọlọ́ni wà látà sábà nà lẹ́dínlẹ̀ kú tìlú fi tẹ̀bí ilẹ̀ láì àmúwáta ẹ̀mí wọn rò pé tó kúkú sójú ogun òkú ni wọ́n bá àyà òun ìdá yorùsà fún wọn wà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المحسنين àwọn tí yá rò pẹ́ kú lójú ogun ẹmọ́ rò kó kù ní wọn tó ń gbádùn lọ́dọ̀ ọlọ́run bá wọn yẹ̀sẹ̀ ṣerú nẹ̀bí ní ìmọ̀tìmọ̀ lọ́wọ́ fàdé ẹ̀rì ìgbádùn ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ́run bá wọn. wọ́n tún máa bọ̀ fún àtọ́ ń bọ̀ lẹ́yìn pé ọ̀nà tó dára ẹkú sí ẹ̀yẹ páyà ẹmọ́ bá ń jẹ́ lórí ẹ̀sìn tẹ́wàá ẹ̀sán ńlá níbẹ̀ fún ẹni tó kúkú ṣẹ̀híd ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀m kó jẹ́ pé ogun ẹ̀sìn ni o kéde táwọn yóò dàrú mọ́yìn lọ́wọ́ tí èso ogun ẹ̀sìn tọ́lọ ogun ẹ̀sìn ní ni tọ́ní jẹ́sìn làwọn ń jà òkú kílá lórí pẹ̀lú kú tiẹ̀ mi tatú jà ìlíyà ikú jà ìlíyà ni o ìdíjẹ́jì àdìsẹ́sì fọwọ́ sí ó náà ṣòro ó ní àwọn mọ́jẹ̀mú inú mọ́jẹ̀mú rẹ̀ gan náà ni kájá sáàtàrá yàtìlú láti káwà lábẹ́ ọ̀bùrẹ́là àwọn tani àwọn aláṣẹ àwọn aláṣẹ náà máa ń kọ́ torí àwọn bóyá bẹ́ẹ̀ báwọn lórí ìlú ṣe máa ń ṣe fún àwọn sójà ìyẹn sójà ló kankan ìlọ jagun bì kan èrè kankan lọ rẹ́sítọ̀ àwọn lérí wọn kan lè kóra wọn jọ ní láwọn ti jáde káàkiri ẹ máa dá wa lálẹ́ fáwa àwọn mùsùlùmí yòókù ẹni tó bá jarújà kí wọ́n ń lo gbogbo ẹ̀rí fún kí ẹnu máa gún òun náà pé àìrí pé tó bá kú ṣẹ́yìdì òun náà kú ṣẹ́yìdì tó bá kú ìkújà ìdíyà lòun kú torí pé àwọn tí wọ́n ń ṣerú nǹkan ilé ni oríṣiríṣi àwọn ayà náà ń kà fún náà rú mọ́ wọn lójú náà ń túbí òṣẹ́ kẹtù ẹ̀rẹ́ lómi lò ló lè sọmọ́ra tó ń bá para wọn inú àlùjẹ́ náà ló ń dé kí ló ń lọ sùn sí tó ń ṣe ìdí lò. ẹ̀kẹ́jì pé ṣe ìdù fi sàwá dúnà àkáàmì dúnìyà. a ní àwọn tí àwọn olè tí wọ́n ní ẹ̀san ṣẹ̀hídí olómọ́tò tógún àwọn kan lẹ́wà ṣùgbọ́n nínú òfin tayé a ní báwọn lò níbàlò gidi níbàlò ṣẹ̀hídí tógún ogun inú wọn ní alimabutun ẹni tó kúkú nínú àbí tí nǹkan ṣe nínú alimatuun ẹni tó kúkú tó kúkú tọ̀rún bí àwọn àjàkálẹ̀ àrùn bí rúgbà tí ẹ̀bùlá ń ṣẹlẹ̀ bí àjàkálẹ̀ àrùn tó márùn yẹn lọ bàbá ìbùlẹ̀ hadi ẹni tí ilé owó pa ọmọ nkútùlà dúnlẹ̀ máa lè àwọn ẹ̀sẹ́pàá tí ń dìfẹ́ndì property ẹ̀ fàgẹ́rìhìm àtàwọn ẹ̀mí tó jọ wọn mímọ̀ já àtìlẹ̀ àhàdí tó sọ̀hí ìhátù bí tẹ̀sìmìyà sí yí ṣẹ̀hídá nínú àwọn tààrẹ ẹ̀rí fún tó yí ẹ̀rí wá fún tó bí pè wọ́n ní ṣẹ̀híd wọ́n ní àwọn ilé ìyọ́ lè ní ẹ̀sán ṣẹ̀híd lọ́rùn ṣùgbọ́n torí ẹni tó bá kúrú kú àwọn ilé fàáza yóò àádé kí ni àáwẹ̀ àwọn tí wọ́n àáwẹ̀ bẹ̀rẹ̀ tó bá kúrú kú àwọn ìtàfẹ́ wà sọ́lá àlè àádé kírun sí àkírun sí lára tàbá ní ṣẹ̀yí ni wọ́n lọ́rùn náà mọ̀gbẹ̀rẹ̀ ṣẹ̀yí ṣùgbọ́n láyé yìí ìdájọ́ tó yàtọ̀ fẹ́ tó kú sí ojú ogun ìkan náà brọ́dà tó bá débẹ̀ tó bá bá àfáà lù làfáà búrú bá yarí pé inú ni àbáyé kígbe tẹ́ fi sọ pírẹ́sẹ̀ fún tó fi kú àlè mọ̀bù tó lò ní ẹni tẹ́ kíní àníwẹ̀ ẹ̀bẹ̀ ọlọ́rọ̀ bá di wàhálà àwọn eléyìí sí ni àfáà nígbẹ̀lẹ̀ yóò mẹ́jì kó ráyíwá àfáà táwọn ní sàfáà náà padà wá tẹ̀lé wọn wẹ́ bàbá ìdájọ́ kí ló fi bá lọ ìjádọ̀ ọ̀sẹ̀ yìí di ojú ogun ó yàtọ̀ síra wọn ní àwọn tí wọ́n àáwẹ̀ wọn àákìrún sí wọn lá wàlá òfin àkẹ́rọ́ ti sàwábù ṣùwádà wọ́n tó bá kúrú kúrú ẹ̀sán ṣẹ̀yídí náà náà fún lọ́rùn ó lè mọ́tò ti tójú ogun wàlá yẹn zàmà yàkúnà mísọ̀rọ̀ sàwábù àwọn ló lè mọ́tò ti ẹni àkọ́wọ́ta akọ́tọ̀ ti ẹ̀tọ́ tójú ogun ó di méjì báwọn àbí kí ni akọta àkọ́kọ́ ṣẹ̀yídì ṣẹ̀yídì tó yẹ pé ojú ogun tó yẹ pé ó ní ìdájọ́ tí ó gbà láyé àti tọ̀run kí ni ìdájọ́ táyé àníwẹ̀ àyíwá ẹ̀hẹ́ àníbásọ́wé tọ̀run kọ́ yóò gbẹ̀sán àwọn ẹni kejì ìdájọ́ ọ̀tọ̀run ló wà fún wọn táyé yóò dé gíní òjò fún wọn àwọn níbi ẹni tó kúkú inú ẹni tí léwó pa ẹni tó tẹ̀lé sómi ẹni tó kúkú àjàkálẹ̀ àrùn àbírú èyí táńtà nínú àdísì ẹni tí ó ń jà láti dìfẹ́ǹdì ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ pa ẹlẹ́kẹta mọ̀ngálà fìlgẹ̀nìmọ̀ ẹni tó wá lọ jí nǹkan ogun mú àbí nǹkan mi tó tún jọ mímọ̀ wà rọ̀dá tìlà àtàrù bí náà fi tẹ̀síyà fi ṣẹ̀yídá títà kó tìlà fi harbil kufar fàáfẹ́ náà ọ̀dọ́ kùmù ṣọ̀dá fi dúnìyà ẹni tó bá jí nǹkan ogun mú nínú tí ẹ̀sìn pèpè kẹ́lẹ́ ṣẹ̀yídí mọ́ ó jí nǹkan ogun mú àwọn apadà pàtógun wọ́n ní ìdájọ́ ọ̀dáríbadò láyé ìdájọ́ ṣẹ̀yídì tó gbá lè mọ́ àbí ẹgbẹ́ tá a wá lógún ní nǹkan tá a bá ń kọ́ akẹ́fẹ́ rí ó kéré torí kálukú tẹ́lẹ̀ ní nǹkan bá lè kẹ́lẹ̀ wá kó nǹkan sápò rárá o tó bá ti jí nǹkan mú bẹ́ẹ̀ tó bá kúkú tó bá padà pa tó gun ó ní àálò dájọ́ ṣẹ̀yídí fún níbo láyé fàlàyé fẹ́lú aláìsọ́lá àlẹ́ àní mùsùlára àníwẹ̀ ṣùgbọ́n ẹ̀sán ẹ̀ṣẹ̀ yìí tó pé lọ́rùn kò ní ṣe kíni kò ní rí. èkó tó pé ìjí nǹkan mú èso lágbára ni. pàmò yẹ́gulú yáàtì ìbímọ gálà yàmẹ̀lì kìyàmà anábìdẹ tó bá ra pàǹkà yọ níbi ìkógun àbí nǹkan mí náà sọ́bìdẹ sọ́gbọ́ rẹ ọ̀pọ̀ lọ́jọ́ pé ní àlìkìyàmà wọ́n tó ń pín gbowó ọ̀gá rẹ ọ̀pọ̀ ìtọ́wà lè ju kó jẹ́ nǹkan ogun wàmọ̀ yẹ́gbọ́n yàtì bí ma gbọ́lá yàwó mẹ́lẹ̀ fi yà mọ́ ẹ wà ní sọ́rọ́tìlẹ̀ alì ìmọ̀ràn ẹ pé ìdájọ́ mẹ́ta ló àwọn àjọ wa ń sáré ṣàlàyé ìbí mẹ́tẹ̀ẹ̀ta wáyé náà. kọ́. Àyà ẹlẹ́ẹ̀kejì. Ẹgbẹ́ pé bí a lára àwọn ẹ̀rù kan ní ìtàmá ní tó yàtọ̀ sí ní ìjà àtòjò ojú tó bá kò sí ìlú ọ̀rọ̀ sílẹ̀ ní àjàkálẹ̀ àwọn ọ̀gá tó a máa ti fún a máa ti a ní ṣe èdè àtẹ̀yí ní ti ayé ìlú tó bá di ọjọ́ ọ̀run alákùnrin àgbà máa fún ẹlẹ́kẹta ni ó jẹ́ pé ó bá di nǹkan ọ̀gbìn tó àní ìgbésà àdúnyà máa ṣe láti ìgbésí àti. a lò òfin ṣẹ̀yìdí fún ní ayé ìmọ̀dọ́ àdọ̀rùn kọ́ kò ní gbé ẹ̀kan ṣẹ̀yìdí tó lé kí ni tó ń pé أيها جزاكم الله خير طبعا وجميع الآثار في هذا إنما أمر بقتاله كواغو بيا دي بجاي لو أبا وانا ني أبي يوا ما خوارج باي pẹ́pẹ́ yàn kéwèé tó tó fẹ́ pa sọ́bá bá wa ní tẹ́sí pàwọ́dà àwọn ẹ̀rí sáré ni kìsálù wọn ni ò ká bá wọn jà ká bá wọn jà wọn lámú yóò mọ́rú bí kọ́tìlẹ̀ ẹ̀rí ò pàdà lókè pamọ́ o jíjà ni ìwé ìjà ó lè lídì sí ọba ní ìjà kìsálù wà lè lídì sí pípa ìyẹn ló gbàgbọ́ ọ̀gbọ́dọ̀ dà níyẹn eh, pípa níbẹ̀rẹ̀ irú àwọn boko haram tó náà tó yí ọ̀bẹ tó náà fẹ́ pẹ́ sí ìwé ọ̀gbọ́dọ̀ dà níyẹn eh, kíni pípa abáwọn ìjàlẹ̀ sí sọ wà láti báyìí tó bá dìsá ẹ̀sìn ní adékíní kò ní alé wọn wà láì jẹ́ àṣà àléhí ìṣọ́ra sábàáni tó bá ṣubú tó lórí gbolẹ̀ àbáti ẹ̀tí mú àwọ̀kánà jẹ̀rí àbáti oúnjẹ ẹ̀tí oníkàtẹ̀síkẹ́ ọ̀pá olóṣè kankan mọ́ ó jẹ́ gíní ó di sẹ́nu kẹ̀ hẹ́n ọwọ́ mi ti wá bàbá ẹ̀kọ́ wá pa pátákátá ẹ̀sìn òsọ yìí o kábàájà lẹ̀ ṣe sọ tó mùsùlùmí gbogbo dábàá ṣe pẹ̀lẹ́kọ̀ ni pẹ̀lẹ́kọ̀ ni ẹlọ́ba tó yẹ pé gbogbo ẹ̀sán máa ní nǹkan ìjà ní bí àwọn bóyá àwọn olówó tó máa ń fún láńsẹ̀ ẹgbọ̀dọ̀ wọn bá ṣe lò ó tó bá lóun fẹ́ fi dìfẹ́ǹdì ara wọn gbọ́dọ̀ wọn bí ó ṣe lò ó kódà káyí pé míì gan-an ìfẹ́ ìdá rẹ̀ kọ́ bí pa kọ́mọ̀ kọ́ ní ìjọba ilé ní òbí sá ọ̀gbọ̀dọ̀ kọjú ẹ̀ sí pé pẹ́lẹ̀ ní kémù sí ọ̀gbọ̀dọ̀ kọjú ìkan ẹ̀jà sí ẹlòmíì wọ́n pa lásán àbótúnmẹ́ ọ̀fà dá lálẹ̀ pé ó mọ̀ má dáadáa ní ṣé ẹ̀ ní òbí sá lọ ó yá nípa ọdún kíní kọ́ gbé sókè jù fún lọ gbogbo ẹ̀kọ́ ilé yẹn gbọ́dọ̀ ní ẹ̀sẹ̀ ní ká mọ́ àwọn ọ̀nà tẹ́sí òfilẹ̀ kàìlà fi ń dìfẹ́ dára wa yẹn kò bá mu yìí tẹ́sí filẹ̀ náà ó fi ẹ̀kọ́ tá a fi ṣe òfilẹ̀ fún wa. bàbá ní wàyí àkàzàwò àti ìrọ̀n tẹ́lẹ̀ bá ti wá di ẹni tá mú tó ti wà lábẹ́ ẹgbẹ̀kún wa bóyá ti kápítọ̀ rẹ̀ bóyá ó lè ní àbẹ̀ tó nílò ríru àwọn kàwárí yìí wàlé sálàwà yẹ̀kútùlà àgbọ̀dọ̀ pa ó lè ó lè ó lè ẹ mọ́lẹ̀ ẹ̀hẹ́ agbọ́dọ̀ lé kíni agbọ́dọ̀ pa nkẹrẹ fi hàn ọmọ nke, gbogbo nkẹrẹ fún wa dá sí ọ̀rọ̀ táǹkà yọ ọdún mẹ́lẹ̀ wẹ̀dẹ́ ti sọ bàbá àbá ẹni wa lọ́nà 20 cent ìgbìngbà yóò ti sí tó ti lé níwá wọ́n yí ẹ sí ní fi yẹn kan náà ṣe bàbá fi dórí bá bá

ṣe tó bá gbé yẹn lọ́dọ̀ dókítà tó bá tírìtẹ̀ tí wò sí mọ́ sí tó bá jẹ́ lẹ́gbẹ́ ọ̀nà ìlú ayẹ́ di dókítà ni àbá ní àgbọ̀dọ̀ sì dájọ́ kásìkọ́mọ̀ adù fún irú ẹni bẹ́ẹ̀ ẹ̀rù walakin yurfa'u amruhu aw yarfa'u amruhu ila man wallahu Allahu fayahkumu fihi adwa mutan

àtìkẹ́lẹ́ iná ìṣíwájú àbí àkìrún jùmọ̀ lẹ́yìn wọn àkìrún jẹ̀mọ́ àlegbé fọ́dá pọ̀tà wọn sí zaka lọ bá wọn bákan náà òfin ìmójú tó fi àánú dájọ́ ẹni tó bá ṣe ẹ̀ tani ó ṣe àwọn náà ni àbọ̀ ọ̀tọ́dún ẹ̀nà tẹ́lẹ̀ ọdún fún wa nínú wọ wọn ni àìgbẹ̀tọ́ ẹlẹ́tọ́ ẹ̀yíkẹ́ náà ń dákẹ̀rẹ́ tọ́jọ́ ṣe bẹ́yà tọ́jọ́ ṣe ń takò

ọlọ́run yóò pẹ́ pé gbogbo ẹ̀kẹ́ tó jẹ́ ìjọ ilé tó bá ti di sùn ẹ́rí kó máa sọ àwọn amẹ́gbà ń fúnra wọn àwọn àfijó kọ́ndúrẹ́dì tó pé káṣe kí ni kájú kò fara ẹni tó fẹ́ yàwọn ìgbé tó ti fẹ́ ọkọ tó ṣe kò béèrè yín lọ wọn nítorí pé kò sí yìí nínú kíni nínú koran wọn á kóra ẹjọ múnú pátọ kan fúnra wọn lẹgba ẹ abalagbaya yìí lẹlu abalagbaya àti fọdà amọba wọn pé fáwọn nàlá ẹrí. òfin olórí lele báyé pé a ti mọ̀ ìdájọ́ béèyàn bá jẹ́ adigunjalè tó gbogbo tiwa láti gbẹ̀tọ́ wa ẹ̀rínú tá a lè ṣe náà nípa ara wa kọ́lá wo da ìjà lọ tó bá jọ rẹ yọ sí bá ní olè gba ọmọ tó bá ẹgbẹ́ nǹkan jà nǹkan tó bá pa ẹni tí ó ní dúkìá yẹn àlóòjẹ́ pé yàgbé irúkú olókú kò ṣẹ̀rẹ̀ ìdí tó yẹ pé olókú ẹni yẹn kọ́ ọwọ́ àfinà ẹnu náà lè adigunjalè yẹn wà olórí ìlú ò ní mú pé a mú ọfún apá ẹ̀fún apààyàn tó bá ti mú bẹ́ẹ̀ yẹn náà ṣe wá ṣùgbọ́n kò gbọdọ̀ sínú tẹ́ńṣán ni ẹ̀ lákọ̀ọ́kọ́ kó ń fẹ́ lé kíni kò pa káyí kó fi gbé ó lè e ní ìsá lọ kò lọ káyí kó bàdá lálẹ́ ní kògbòrò yàdá sí kágbé bọ́ yìí mọ́ bókè ní kògbòrò kọmọ ti bèlé pé yóò dégí ní yóò yìí mọ́ wọ́n tó lè tó sá lọ ń gbọ́ kí ní káṣe kàfilẹ̀ àwọn abílẹ̀ kó tó náà àbámu akápẹ́ rẹ̀ kí ló túkù dáṣe ahli al-qibulati bi amali ya'maluhu bi jannati wala nar àwọn òní jẹ́rìí nínú àkídà alìsúnnà ká jẹ́rìí wípé ní lágbájá wọn nínú ahli al-qibla tọ́lá ń pè ní ahli al-qibla náà ni mùsùlùmí ahli al-qibla ti ń kọjú sí kíbùlà ẹnìkan sọ́njọ́ pé kíbùlà ẹ̀kọ́ sí ẹgbẹ́ sí ìhónú ọmọkà ẹ̀kọ́ àwọn ní alùsùnbùlà kò ní ẹjọ́ lórí báwo ó ní òní ìjọ́rọ̀ ti sọ́nu kùránì ọ̀ọ̀kánì àwọn ní alùsùnbùlà táwọn dájú kọ́ kírun ìyẹn ló bá dẹ́nu pé mùsùlùmí bẹ́ẹ̀ nínú táwọn tó máa ń mú pé ẹni tí ò kírun kìí ṣe mùsùlùmí irú ẹ̀ ilé ìyẹn sọ̀kò pé nígbà tó ní alùsùnbùlà tó yẹ wá kọjú sí ẹgbẹ́ kò sí ní kíni kò sí lára wọn nù bàbá ní alìl kíbùlà mùsùlùmí náà bá wí ní o ọ̀nà bá kọrin yóò àbí bọ́ǹgìbọ̀ pẹ̀lú o ẹni à ní jẹ́rìí fún alìkíbùlà kan bí amẹ́lì yà amẹ́lù lórí iṣẹ́ kan ti ń ṣe káfá àbálágbéyẹ ni ọlọ́mọ ni lórí iṣẹ́ tó ń ṣe ogún ti gbàwẹ̀ tó ogún ti ṣe sọ́dákọ̀ tó ogún ti jagun tó jẹ́ ọ̀tọ́lọ́n tó káwọn ní ìbìjáde àìní ẹ̀wọ̀ babalágbẹ́jà ńlá ẹni mọ̀ bílẹ̀ ṣàdúrà mọ́ bàbá ti wà lùjọ́ náà ọ̀dà àdùsùn ní ẹlẹ́yìn o tọ́láyé ní ṣe yàn àwọn yóò fi ni ayé tí ó sọ fọ́mọ lẹ́yìn pé gbogbo ọmọ gbogbo mùrídì ní àlùjẹ́nà lọ lọ ayé náà ló débi sàárè mùrídì ẹ̀ wọ́n ló jẹnu wúyẹ́ wúyẹ́ síbẹ̀ ó sọ fún pé kí ni mọ̀lẹ́kà tó ní bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ tẹ̀ yìí tó sé ni ọba tó lẹ́yìn tí ń sọ yìí ẹni ìsìn ni àní wo tẹ́tẹ́ nìkan ṣe tó wá kún lójú wa tó ní alìlú kíbùlà ni ó tó jẹ́ mùsùlùmí káàrùn kọ́ máa lùjẹ́lẹ̀ ní tòṣe pàlábì náà àti níwo tẹ́ ẹgbú tó ṣe tó jẹ́ mùsùlùmí ní ẹgbẹ́ sọ́rọ̀ yìí o ẹmọ ẹ̀dẹ̀ àbádìdẹ ánìlì kíbírà ní sọ ohun tó ṣe àwọn akọni náà ọmọ tí ìdìbò ní fa gómìnà ìdìbò tó máa ń kírun ní sọ̀kọ́mọ ni kọ̀ wá fún sábà wítà yìí ìsìn ẹ̀yìn ìwé tẹ́ máa pè yẹn kékeré káàkiri alùsùnà kọlọ̀kọ́ bóyá kàwárí jì lọ rí lọ́mọ̀ alùsùnà gidi ó ń tèyí wọ́n fún ẹ ní ẹtíìsì dópin ẹtíìsì tó ní túfì ò lè fún yẹn kọ́mù ẹ dópin alimọ́ bùnú tẹ́lẹ̀ akóòtù ọ̀rọ̀ kan tíra àwọn pé àwọn níbi díà náà pé lọ́sẹ́ èyí tẹ́ mọ́ mo tó ní lẹ́gà wàá ra sí ẹ̀ká ló ẹ̀yìn ò bá wá ṣe ṣùgbọ́n èso sànù ẹ̀kẹ́ ẹ̀kẹ́ wá ní kèfèrí káwọn lùbí ní àjẹ́ láyé bínú tẹ́míà ń sọ láwọn ká àwọn oníṣẹ́ tó ń sànù wa jára àwọn gan lọ ìyẹn pé àwọn ẹṣẹ́ àìrè kẹ́sì kan kà fara ara wọn àwọn kàwárí tí ò bá ó jẹ́ ní eré ẹ̀rí àìntorí ẹ̀pẹ́ àà ah, dáadáa tó ṣe ká tó ṣe àbí ká ní ní lè ṣùgbọ́n tó bá jẹ́ ní eré à a ní òkú ẹ̀pẹ́ wà láàrin pé àti kó ní òkú sí nǹkan a ní òkú pé tó kú a kọ́lọ̀ kọ́kọ́ fi ọjọ́ àtọ́ 100% àníyàn àbí ọ̀rọ̀ àwọn mùsùlùmí nù wà nà káàfù àlẹ́ yìí ẹni tó wá jẹ́ lẹ́sẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ pọ̀ agbójá tẹ́sẹ̀ ṣùgbọ́n akẹ́kọ̀ọ́yà pé kọ́ lọ́wọ́ ẹ̀bí sí náà ẹ̀fẹ́ yàtọ̀ láàrin méjì mùsùlùmí gidi á ní òkú fún gbá ọmọ ẹ̀kọ́ wà lùjẹ́ náà kọ́nà bá ti bẹ́ẹ̀ kèfé yá mọ̀ ẹ̀kọ́ ẹ̀fẹ́ ọdún tó ṣe yìí ọmọ mùsùlùmí ti bá sáwá láàmọ́ fọ́ sọ́yà pé ó dé mi lójú kó ti wà nù àlùjẹ́nà àwọn tẹ́rì wá fún ni gẹ́gẹ́ tó wà nù hadith abu sa'id hadith sa'id ibn zayd ọlọ́ni wa sọ́lá níjọ kan ó ní aṣára tó fìlì jánà ọlọ́ni bí ni àwọn mẹ́wàá kẹtù wà nù àlùjẹ́nà ẹ̀rí ó gbé látọ̀rẹ́ àrẹ pé ànàbí yìí fìlì jánà ànàbí wà nù àlùjẹ́nà wà abubakar fìlì jánà àwọn tá a jẹ́ ni wọ́n wà náà lùdẹ́nà àwọn kan wà tá a jẹ́rìí wọn ṣùgbọ́n ìyàn lẹ́ni a máa jẹ́rìí bẹ́ẹ̀ náà tá a jẹ́rìí wọn ẹ̀rí ló sọ bákan náà Abubakar filijanna wa Umar filijanna wa Usman filijanna ti wa Ali filijanna wa Talihatu filijanna Talihatu fún Ubaydillah wọn wà náà lùdẹ́nà wa Zubair bin Awwam tó fẹ́ ọmọ Abubakar àtúmọ̀ filijanna wa Fat بن مالك نعم سعد بن أبي وقاص في الجنة وعبد الرحمن بن عوف في الجنة ولو شئت لسميت العاشر أني طبعا من هذا أروح أن يكوى قال فقالوا من هو ففكر سبحان الله أن تبقى ديك يوى ونوى أمي أبدا قرار Tí wọ́n fẹ́ kí ń dákọ̀ ẹni kẹwàá, ń dà ẹ̀ sí káìpọ̀ wà ní àti wà lápẹ̀dá àmì ìsọ pé wà jẹ́ náà nígbà tó sọ mẹ́sàn ó kẹ́yọ ọkẹ́ bàbá yìí wàlá òṣì ìṣú tó bá wù mí látọ̀ nìkẹwà wọ́n ń tàlẹ́ nìkẹwà fàṣákà ó bá dákẹ́ kọ́ọ̀lù fàkọ́ọ̀lù mọ́lù ànítàní kọ́lá wà sàáìd bùnú zaid ó yẹ pé nínú ìrìwáyà yẹn rọ̀ ká Abu Ubayd Ubayd Amir bin Jarrah wọn mẹ́wàá yẹn ọmọ àlùjẹ́nà ni wọ́n bákan náà àwọn ẹ̀rí wá pẹ̀lú mí náà ọmọ àlùjẹ́nà ni wọ́n nínú àwọn ẹni tí ẹ̀rí wá fún ni ọ̀káṣà bọ̀nmọ́fẹ́lì tí abẹ́bí sọ àwọn tí wọ́n wà àlùjẹ́nà báyìí ní ìṣèjì wọn ó ní kábẹ́bí tọrọ fún un tí òun náà wà ń bẹ àbẹ́bí ò tẹ̀kú sọ kọ́ lójọ wà ń bẹ àbẹ́bí áńtà mí ni òun nítorí bá ti sọ wáyé ló fi sọ kò káàtà wà ń bẹ. bákan náà hasan àti hussein wà ń bẹ àbẹ́bí náà méjèèjì ni sẹ́yídà sàbá sàbárí alìjánà olórí àwọn ọ̀dọ́ nínú alìjánà hasan àti hussein ní alẹ́ rí yẹn náà. bákan náà obìnrin tí mo ń gbá mọ́ṣáláṣí àbí obìnrin tó jẹ́ pé wárápámú kó káàrí bó ń sàdúrà kí wára bá mọ́ orí fílì bá mọ́ ìmọ̀ dójú tí yẹn alẹ́mìtọ́ bá ti lè ṣe sùúrù o ọwà lùjẹ́ náà ó ní ṣe sùúrù ṣùgbọ́n àdúrà tẹ́mọ fẹ́ kọ́ ṣe fún mi mi tí ara ìmọ̀ mọ̀ sílẹ̀ tó tẹ́jú wára bá mọ́ òmọ̀ tí ṣe mọ́ omi ṣubú láàrin yẹn àdúrà sàdúrà yẹn láti gbà yẹn tó mìíràn bá ṣubú tí wára bá mọ́ ara lò ní ṣùgbọ́n ó ṣe sùúrù ó ṣe ayẹ́kẹ́ta wá dé sùúrù ọwá lè jẹ́ ìgbà lóde sùúrù kí lóun náà jẹ́mọ́ ìmọ̀ àlùjẹ́nà ìkan náà wọn àfa ọkọ̀ tíra pé àṣàrà tòlà sàlàtú náà kọ́ lóko àbá àṣàrà tó àṣàrà wa àṣàrà lùbà ṣàrò náà bẹ̀rẹ̀ jáde àmì àtàkùn àṣàlàtú àtàtì jẹ́rì wá ó sàgbù àwọn ẹ̀rí jọ ó ti láwọn èèyàn tààtì tààfúnirò àlùjẹ́nà ó sì rí àwọn èèyàn tààtì tààfúnirò náà ara wọn tání ọba lọ́nà alukuráànì tàbátí adá àbí láhábí wàtàbà má ágìnà áníhù pẹ̀lú àmà kásà àyà àpàbẹ̀bẹ̀ lẹ́yìn náà ẹ̀ta bá tó rí pé ó kúkú kèfèrí ṣùgbọ́n náà mùsùlùmí tàbá ti rẹ́ẹ̀rí fún yàn kódà kó jẹ́ ní rẹ́jù bẹ́ẹ̀ lọ kí láàmọ́ ṣe fún aro kan kójọ́ máa lù jẹ́ eléyìí ni àtẹ́rẹ àdìsúnmọ̀ inṣàlá tààlà àmọ̀tẹ̀síwájú ní orí ààyè ìjọ ní kọ́rọ̀ wa sùpánù wa tààlà tó fún ọ̀rùn fún wa ọ̀sọ́lọ́lọ́ wa sọ́lá wa alá nàbí ìlà muhammadu wa alá àlè wa Thank you.